òun fẹ́ lu ayé tí wọ́n ń rin ọ̀nà by all means. àtẹ̀lílẹ̀ làwọn ìfi àlọ́ ẹ̀lẹ́ṣà ìmọ̀ ìrìn. àwọn ọgbọ́n tó bà mí nú jẹ́ tí wàá sì fi jáde òun ni pé wọ́n lè bá òkú kan níbì kan wọ́n ti wá la inú rẹ̀ wọ́n sì kó gbogbo nǹkan inú rẹ̀ jáde èèyàn kan bí tiẹ̀ náà wá dúró sínú rẹ̀ ó sì wẹ ọṣẹ síbẹ̀ ó wá fi ọṣẹ nílẹ̀ àti kàǹkàn síbẹ̀. فجعلنا له فيها ما نشاء لمن نريد tó sì wá lọ́nà tí ó dá ọlọ́ni àjáyẹ lẹ́hùn tí a máa ń ṣàhùn ní máa ń rí ibù wọ́n bá wù wá ẹ̀gbọ́n kan ọlọ́ni tó bá wù wá á kẹ́jú ṣe fún un àmọ́ bá a bá ti wá ṣe fún un lọ́nà kọ́nà tó gbà wá àwọn ẹ bá ń sọ fún un zúmọ̀ jà lè náà láhùn. جهنم يصلاها مذموما مدحورا jahannama jahannama tọ́lọ́hún wí méjì ni jahannama dùnìyẹ ń bẹ jahannama ákírà ń bẹ jahannama dùnìyẹ lẹ ń tọ́ wá níwàkúwà kò ní láti bọ̀ tán yọ̀ọ̀ra rẹ̀ kú láyé ni tọ́ ìpèrè erékeré lẹ̀yà tó bí yín sá abáwọn tó bí ni wọ́n sá àti bọ̀ tán wọ̀ ومن أراد الآخرة وسعى سعيها وهو مؤمن أولئك كان سعيهم مشهورا ọ̀rọ̀ náà wọn ojú ara ẹ̀dálẹ̀ àkẹ́rẹ́ta ẹni tí ń bá wá bíbí ayé lọ yìí kí wọ́n lọ bẹ̀ òun lẹ̀ àkẹ́rà tó ẹgbẹ́ ibẹ̀ ọdún tí yóò lò níbẹ̀ ó ju èyí tí wọ́n lò láyé lọ ọdún táwa ni wọ́n lò níbẹ̀ bá bá lọ ọ̀pọ̀ ju èyí tá a lò láyé lọ. wọ́n mi ní àwọn ọ̀dà àfẹ́ àtàwọn sàn aláàfáàyà wà wíwá mímú. ẹni tí ń bá ń wá ayé ń wá ọ̀run wọ́n sàhálà ha sáyà ha kí wọ́n ń ṣiṣẹ́ rẹ̀ tí ń ṣiṣẹ́ ọ̀run ìyẹn tí ń hùwà rẹ̀ tí ń ṣẹ̀sìn rẹ̀ wàhùwà múmìnú tó sì jẹ́ pé múmìnú ni tó ẹlòmí lè máa ṣiṣẹ́ rí kọ́ máa hùwà rí kọ́ máa jẹ́ múmìnú ọlọ́run mọ̀rọ̀ ọ̀sọ̀ jù ẹ̀ náà lẹ́nu máa gbé ọkàn jẹ́ kébìrì ni ìwà rí ń bẹ tó ti ṣe kébìrì sọ́lọ̀ náà ẹ̀ káńsù rẹ̀ kò ní wà rí. ومن أراد الآخرة وسعى لها سعيها وهو مؤمن. àtẹ̀yìntẹ̀ ń bá wọn ọlọ́sùn ṣe ẹgbẹ́ òdìdí wọn ní ìwà èyí ló wọn ọmọ ọlọ́run tó dáa ìwọ lọ ní ìwà ìwà wo ní bẹ lọ́wọ́ ẹni tí ọmọ lọ́wọ́. ومن أراد الآخرة فهواه وسعى لها سعيها tí ń ṣiṣẹ́ rẹ̀ wa huwa mu'minun irú ẹni bẹ́ẹ̀ ni mu'mini mu'mini ni irú ẹni bẹ́ẹ̀ fa ulaika. كان سعيهم مشكورا bẹ́ẹ̀ ẹ̀gbọ́n tọ́lọ̀ ń wí ní parí wùláyìíkà fáwùláyìíkà àwọn wọn ni kànáńsà ìhòòhùn mẹ̀sìkú gbogbo sẹ́tí wọn bá sí á kàrà àwọn rẹ̀ ní sọ́sẹ̀sì ìyẹn ni pé á pàtìpọ̀ tán rí á fi á gbógun àtìpọ̀ tán fún wa torí bẹ́ẹ̀ gbogbo àwọn ọ̀dọ́ eré yìí pọ̀ ìdínà yìí pọ̀ wàhálà yìí pọ̀ àwọn àfáà gbádùn náà wọ́n pọ̀ lérí social media ẹ̀ mọ̀ ẹ̀wẹ́ sẹ́sì pìtàpìtà ẹ̀wẹ̀ kan látọ̀ ẹ̀wẹ̀ kan láti rí dìgbìndì ọ̀sẹ̀ kan bẹ wọ́n máa ń wọ láti rí kù ah, àti bọ̀tán abẹ́ ìdá ìbò àánà rọ̀bíkà.